الله أكبر رب العالمين والصلاة والسلام على المصطفى البشير النبي سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحابته ومن اهتدى بهديه إلى من دين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته مين تي أشياء قلقوا ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ tí a sì fi eh, ẹ̀mí ìmúre fi hàn lọ lórí ọ̀pọ̀lọpọ̀ orí tí ọlọ́wọ́n ọba tó ń ṣe fún wa pàtàkì jùlọ nípa pé ọlọ́wọ́n ọba ṣe wá ní mùsùlùmí ọlọ́wọ́n kò fi wá lọ́kàn balẹ̀ nínú ìsìlámù wa ìsìlámù náà ni olórí orí tí ọlọ́wọ́n ọba ń ṣe fẹ́dà rẹ̀ ọlọ́wọ́n ọba tó ti ṣe wá ní mùsùlùmí ọlọ́mọdé aṣèta ní gbẹ̀sìn lọ́wọ́ wa ìfọ̀kànbalẹ̀ tá a fi máa wá tẹ̀síwájú náà sí náà kọ́nà kó orúkọ ọmọ fún ẹnì kọ̀ọ̀kan wa ọmọdọ́nà tí à ń bá lọ yìí ọlọ́run àbájálẹ̀ ní ti dáadáa gbogbo orí ọmọdọ́nà wa kó wa ọlọ́run jẹ́ kí orí ẹnì kó kan ẹnì kọ̀ọ̀kan wa wàlẹ́ àti tóbi ọlọ́run ní àyájọ́ tòní àwa àti ìkànnú àwọn àgbààfà nílùú wa ní ìlú Benin níyì ní àwọn tí ọlọ́wọ́n bá ní kí wọ́n máa ṣiṣẹ́ lágbọ́nrin ìpeni sí inú ẹ̀sìn ẹsẹ̀rí ìlànà ọlọ́run àti ìkọ́ni ní ẹ̀kọ́ àti ìfi ṣẹ̀ríà islam fi mọ̀ wá bó ti ṣe yẹ náà ni àwọn àfáà wa àgbà àfáà Sheikh Shakir Akiyemi kí àfáà kí wọ́n bá wa kí àwọn jọ̀mọ́ àdúgbò. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in wa ba'du assalamu alaykum wa rahmatulahi wa barakatuh a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá tí ẹ̀ ń wò wá ní àkókò yìí ọlọ́run kó bá wa kí yín kó bá wa lékún dáadáa yín àti àlùbáríkà yín a gbé kíkí wa látòrí àwọn ọmọ bàbá wa ṣéwù wa Dr. Habib tí wọ́n jẹ́ atọ́kùn mi ní orí ètò yìí tí wọ́n fún wa láǹfààní kí a lè wá sọ gbólóhùn méjì àbí gbólóhùn mẹ́ta ní àkókò tí a wà yìí kó lè bàa jẹ́ àǹfààní fún àwùjọ àwa mùsùlùmí ní káàrọ̀ òjire àwọn dókítọ̀rù wa tí a fi ọwọ́ àti àpọ́nlé dárúkọ àwọn dókítọ̀rù wa Ibrahim Sheikh Sani bọ́lọ́mọ wa ṣàlékún dáadáa yín bá wa ṣàlékún àlùbáríkà yín bá wa ṣàlékún oríire yín ṣe ń lórí láyé àti àkíyàmà wọn láti tóbi Ọlọ́run àwọn tí ẹ tara wọn jáde Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn àwọn ẹni tí wọn kò ní òbí Ọlọ́run já kẹ́yìn wọn ti dáadáa wọn láti tóbi Ọlọ́run Ọlọ́run dá àwọn ayé sí àti àwọn ọmọ láì gbàgbé àwọn tó ṣe lótú ètò yìí ọlọ́run bá wa dúpẹ́ fún wọn bá wa ṣàlékún àìsíkì wọn bá wa ṣàlékún ọlá wọn ṣàlékún ìmánì wọn àti ìsìláàmù wọn ọlọ́run má tẹ̀ wọn má tì wọn àti ìgbà àti àgbà ọlọ́run má jẹ́ kí ìkà dá wọn láàmú wọn ọlọ́run má fi ìgbà dá wọn láàmú má fi àgbà dá wọn láàmú ọlá àti tóbi ọlọ́run ihun tí wọ́n ná ọlọ́run bá wa fi àlùbáríkà sí èyí tó ṣẹ́kù lọ́wọ́ ọlọ́run bá wa fi àlùbáríkà sí ọlá àti tóbi ọlọ́run dá wọn mọ́ wọn sí dá wọn àyà wọn sí ọ̀nà táwọn náà gbà fi ní òkú lọ́rùn ọlọ́run bá ṣe bá wa ṣe àmójúkò fún ọ jẹ́ kí àwọn náà ní àtúbọ̀tán rẹ̀ wọn láti tóbi ọlọ́run àti àdúrà rẹ̀ àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa ọ ọlọ́run bá wa kí yín. ọlọ́run kọ́ bá wọn sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ mo pé àwọn àfáwà wọn sí sínú àwọn ẹni tí a tún júwèé wọn fún yín ní Sunna TV wa ní àwọn náà ni wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa gbogbo àwọn ìbéèrè tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà ni wọ́n máa ń fún wa ní èsì nípa rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ní tí a sí fatwa ìpàdé wa pẹ̀lú wọn lónìí ni wípé àjọfẹ́ jomitoro ọ̀rọ̀ nípa pé àwọn ta ni wọ́n ní ẹ̀tọ́ àti lè máa fúnni lésì ìbéèrè ẹ̀sìn afẹ́wádìí nípa ẹ̀sìn tálá lè dojú ìbéèrè wa kọ tálá tí ó fún wa lésì tọ́kàn wọ́n sì balẹ̀ wípé èsì tí wọ́n fún wa yìí èsì yìí ó kún ẹgi àti pé kí là ń pè ní ìbéèrè nípa ẹ̀sìn tá a mọ̀ sí fatuwa mo rò pé ibẹ̀ láti kọ́kọ́ gbé ọ̀rọ̀ pẹ̀lú àwọn àfáà wa kí wọ́n bá wa ṣàlàyé díẹ̀ fún àwọn aráalé ọ̀tọ̀ lófin ọ̀tọ̀ níbéèrè ọ̀tọ̀ ni káwá tó wá ṣe ìbéèrè gangan ọ̀tọ̀ ni fatuwa ọ̀tọ̀ ni istifta ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni hukumu jẹ́ kí àwọn àfáà kí wọ́n bá wa fún àwọn aráalé lálàyé nípa pé kí là ń pè ní fatuwa ìṣe ìbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn nísìn ìbéèrè ọ̀hún gangan bó wá ní kí ni ipò ẹ̀sìn tá a bá wá fún ibo lágbè sí nínú ẹ̀sìn wa kí ọlọ́run kó bá wa fún yín pé wá san lẹ́sàn-án. alhamdulilayi wa kafa wa salatu wa salamu ala man la nabiyya wa ala alihi wa ashabihi wa man wala púpọ̀ ọlọ́run kí ọba wa kí nípa àwọn ìbéèrè tí ẹnà sírí afẹ́fẹ́ yìí ìbéèrè gidi ni tó sì lè tó àwùjọ yìí ṣe púpọ̀ nígbà tí a bá gbọ́ tí a bá mú lò nítorí pé ìbéèrè yìí ó ní ṣe ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn wa ihun tá a wá ṣe láyé òun náà ni ẹ̀sìn òun náà lòwò tá a wá ṣe láyé ẹ wá rí oko òwò wa tá a wá ṣòwò tá a wá ṣe láyé yìí owó oko òwò tá a wá fi ṣe òwò náà tá a mọ̀ lẹ́sìn òun náà ni ọjọ́ orí tá a fẹ́ ṣe láyé. Oh ìbáṣọdún mẹ́wàá ni ìbáṣogún ọdún ni ọgbọ̀n ọdún ni àádọ́ta ọdún ni gbogbo àwọn ọdún ni tí ọlọ́run fún wa tí ò hàn sí èmi àti yín pé ìgbà wo láṣìwọ́ ọṣẹ òun náà ni kàpítàlì tí wọ́n kó lé wa lọ́wọ́ pé ká fi ṣe kọ̀mẹ́sì ẹ̀sìn nílé ayé ìyẹn ni pé àwa ṣe nǹkan kan lé ayé bí kì í bá ṣe ẹ̀sìn ihun táwa ń pè ní fatuwa nínú ṣẹ̀ríà Islam ó yàtọ̀ sí àpè ní alqada fatuwa bẹ́ẹ̀ ti rí ni òun náà ni àwa tá a nímọ̀ nípa ẹ̀sìn ká lọ bi ẹni tá a mọ̀ ní olùmọ̀ tó kẹ́kọ̀ọ́ àbí tó nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nítorí wípé fatuwa yìí òun náà la fẹ́ fi jọ́sìn fún ọlọ́wọ́ ọba lérí ohun tó bá fún wa lésì la jọ́sìn ibi tí fatuwa gbé yàtọ̀ sí ìdájọ́ tí a mọ̀ ní kọ̀dọ̀ òun wípé fatuwa ní títí ẹ̀ àfa òfin lésì ọ̀rọ̀ ni kò ní jẹ́ nípa pé kó o ṣe àbí kó má ṣe nítorí pé àáfàá tó fẹ́ fún ẹlẹ́sì ọ̀rọ̀ òun kọ́ ni ìjọba tó fẹ́ dájọ́ nígbà tí àáfàá bá ṣe fatuwabu ṣe ìjọba ló lẹ́tọ̀ọ́ láti dájọ́ gẹ́gẹ́ bí àpèjúwe ẹ má bínú kó lè yé ni ọlọ́run ní tí ọ̀dọ́ bá ṣe ṣìnà iná Qur'an ó ní ká ọgọ́rùn nígbà tí wọ́n bá wá béèrè lọ́dọ̀ mufti àáfàá wípé kí ni ìdájọ́ ọ̀dọ́ tó bá ṣe ṣìnà tí onídẹ̀ẹ́rì mẹ́rin sì wà tàbí òun náà gangan ló fara ẹ̀ wá wípé tó mo ṣe ṣìnà o àfa ó sọ fún pé tó bá jẹ́ pé ọ̀dọ́ nìyẹn ihun tí ẹ̀sìn wa sọ ni wípé kí wọ́n nà ẹ́ ní ẹgbàá ọgọ́rùn-ún wà tẹ̀kẹ́rẹ́ ìbọn àrùn kí wọ́n sì yọ ẹ́ kó nùlù náà fún ìdí ọdún kan kó lọ kó nùlù náà ta ni ó wà náà mufti kọ́ ni ó nà nítorí pé òun kọ́ ni ìjọba òun ṣe fatiwa ni ìjọba ni ó nà fada fatiwa òun ni ó àplike fatiwa fún ẹni tó bá ṣerú nǹkan yẹn mufti ti ẹni kó fèsì ètò ìtẹ béèrè ìdájọ́ ẹ̀ o gbọ́dọ̀ má ṣe ṣe àbí jẹ́ níyà ẹ̀ àbí má jẹ́ níyà ẹ̀ kò sí lọ́wọ́ mufti níbẹ̀ ni fatuwa ó yàtọ̀ sí kọ́bọ̀ ìyẹn ó lọ lábalábẹ́ fatuwa gẹ́gẹ́ bá a ti sọ ihun táwa ò mọ̀ àwa tọ́lọ́hún ò fún lẹ́bùn wípé ká lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tá a sì mọ̀ wípé ẹ̀sìn la wá sìn láyé èèyàn kì í sin lọ́hùn pẹ̀lú àìmọ̀ àfi kó béèrè lọ́nà fi sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ bi àwọn ẹni tó bá mọ̀ nígbà tẹ́yìn bá jẹ́ ẹni tí ó mọ̀ níbẹ̀ ni àwa tá a mọ̀ tí a jókòó nídìí kíkọ́ ọ̀rọ̀ ẹ̀sìn a lọ bá àwọn ẹni tó kọ́ nípa ẹ̀ ẹ dákun a ṣe nǹkan báyìí kí ni islam ní ká ṣe ń pẹ́ àbí nǹkan báyìí ṣẹlẹ̀ sí wa kí ni ìdájọ́ islam méjèèjì náà ló wáyé látọ̀dọ̀ anábìwá láyé anábìwá muhammad ìmí ó ti ṣẹlẹ̀ wọ́n tó wá bá anábìwá àwọn ọmọkọ́ tó béèrè èmi wọ́n béèrè anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ló fún wọn lésì ìbéèrè ó jẹ́ níwọ̀nba ṣùgbọ́n bóyá táwọn ibìkan bá kù tí mi ò gbà bẹ́ẹ̀. àwọn tó máa wá sílẹ̀ títí yàrá ti ń lọ. ní ọlọ́run kan máa sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ fún ìwọ̀nba ṣókí tẹ̀ fún wa mo sọ pé tá a bá ti ń bá a lọ àlàyé tó mọ tún tẹ̀síwájú. fatuwa kí ni pàtàkì ẹ̀ nínú Islam àti fún mùsùlùmí náà adúpẹ́ fún wọn náà lérí ìbéèrè ìbéèrè dáadáa ni bẹ́ẹ̀ ni ó ti àgbẹ̀ ní fatuwa tí ò bá sí fatuwa a máa sin lọ́run nínú òkùnkùn nítorí wípé bọ́lọ́run ti dá wa yìí ó dá wa iṣẹ́ tí ọlọ́run fàlẹ́ kó wá lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ tí ó ṣe láyé tóun náà fi nípìn kan nínú ayé ó lè jẹ́ pé iṣẹ́ kọ́lékọ́lé ni ẹlòmíì nílé ayé ó lè jẹ́ sí ẹni tí ó máa ránṣọ sí ni lọ́rùn ni ẹlòmíì nílé ayé ó lè jẹ́ wípé iṣẹ́ àwọn ẹni tí ó máa ṣe náà mọ̀nàmọ́ná ni ẹlòmíì ìwòsàn àgọ́ ara làwọn máa ṣe tá a bá wá ní kí gbogbo wa ká darí síbi pa fẹ́ kọ́kọ́ ẹ̀sìn ní bákan náà ayé òdòdó nígbà tí àmúdé bá ṣe wá ànírẹ́ni tí ó tọ́jú wa nígbà tá a bá bùkátà àti wọṣọ a máa rin òwò a sì gbọ́dọ̀ rin òwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdàn lẹ́yìn tá a mọ̀ pé gbogbo wa pátápátá ọlọ́run la wá sí láyé àwọn ẹnìkan ń bẹ tí wọ́n gbọ́dọ̀ fara wọn kalẹ̀ wípé iṣẹ́ táwa gbà ni wípé ẹ̀yin ẹ máa lọ ṣèyí tó kù ẹ dá àwa dà wípé àwa o gbogbo tó bá jẹ mọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ máa kó wa níbẹ̀ ni àwọn máa gbé wá bá àwa nígbà táwọn ọmọ àwọn ò máa fún wọn lésì àwọn náà ò máa sin lọ́hùn lérí ìmọ́lẹ̀ tí wọ́n bá gbọ́ wípé báyìí lọ́lọ́run fẹ́ ká ṣe nǹkan báyìí sí báyìí lànà wa Muhammad sallallahu alayhi wa sallam ló ní ká ṣe nǹkan báyìí sí tá a bá rírú àwọn ẹni tí ó dúró nídúró báyìí á wà nínú òkùnkùn á sì máa sin lọ́hùn pẹ̀lú àìmọ̀ á máa wá jà gẹ́gẹ́ bí àwọn nọ̀sọ́ra tí ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ pé ẹni ni wọ́n nítorí ni wọ́n sin lọ́wọ́ ọba mùsùlùmí ò gbọdọ̀ sí lọ́run pẹ̀lú àìmọ̀ tí ò bá nímọ̀ rẹ̀ ó ń láti lọ béèrè lọ́dọ̀ àwọn ẹni tó nímọ̀ rẹ̀ nítorí wípé tí gbogbo wa bá ń bẹ nílé ayé láì kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ayé náà oṣù dàrúdàrú tí gbogbo wa bá ń bẹ nílé ayé tá a ni gbogbo wa fẹ́ lọ kọ́ ìṣẹ̀mí ilé ayé yóò dàrú kò ní lè ṣeé ṣe mọ́ ìyẹn ló fà á tó fi pé èyí tó fi ń lọ́lá jù nínú iṣẹ́ tá à ń kọ́ láyé òun náà ní ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé ihun tọ́lọ̀ torí ẹ̀dá wa wá sílẹ̀ ayé òun náà ní ẹ̀sìn ǹjẹ́ ká lọ sọ́dọ̀ àwọn àfáà láti lọ béèrè béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ṣe àgbàládà èyí tá a bá ṣe tó bá da a mọ̀ pé eléyìí da ajẹ́pá tún gbọ́dọ̀ tẹ̀síwájú ká máa ṣe àṣẹlẹ̀ yìí ò da àmọ̀ á padà sẹ́yìn àníṣe mọ́ àyèmọ̀ tí a fi ṣe tọ̀hún ní tẹ́lẹ̀ nígbà tá a bá béèrè tá a bá padà ṣe dáadáa yóò máa wá di wípé dáadáa ni ó máa pa àìdá rẹ fún wa á dẹni tí ó máa ga nípò níwájú ọlọ́run á dẹni tí ó máa dára lẹ́sìn tí ọlọ́run torí ẹ̀wà dá wa sáyé níwájú ọlọ́run á dẹni tọ́lọ́run ọba yóò kẹ́ nílé ayé pẹ̀lú kásì òun pẹ̀lú ìmọ̀ bí òun ọlọ́run ti là kalẹ̀ fún wa á wà dẹni tí ó ń jèrè lálùkìyàmọ̀ pẹ̀lú ọjọ́ orí wa táwa fèsì lọ́run láyé tí a sì ń béèrè nípa kí lọ́run fẹ́ káfíìsì òun kí ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó là kalẹ̀ fún wa ṣéèkù wa kọ́nà kó bá wa san ilé ìsàn rẹ̀ ìbéèrè tí màá bí yín nìsín wípé ẹni tí ọ̀rọ̀ yìí nú ẹ̀sìn táwọn afáàsì ń bẹ́lẹ̀ tí ò wá lọ béèrè béèrè lọ́dọ̀ wọn nípa pé báwo la ṣe ń ṣe kínní tó wá ń fi agbárí ara ẹ̀ fi ìṣẹ̀sìn náà lọ gbogbo tó bá ṣe inú ẹ̀sìn ni kó o lò láti kà sí. na ìbéèrè dáadáa ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín dókítà ṣe rí kéèyàn máa sin lọ́hùn láì nímọ̀ nípa ẹ̀ aburú ni o ó dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣòwò tí ò béèrè báwo ni wọ́n ń rà báwo ni wọ́n ń tà tí ò béèrè àyíníkì àyíní rẹ̀ ṣe é mọ̀ pé tó bá ṣe irú òwò báyìí ó padà nù gẹ́gẹ́ bí àpèjúwe àmọ́ wa gẹ́gẹ́ bí àpèjúwe á mú nǹkan nǹkan kan tí a máa ń ta gẹ́gẹ́ bí àpèjú èèyàn fẹ́ ta mọ́tò ṣé ẹ sì mọ̀ pé níbẹ̀ ni àké fabrike mọ́tò a nílé iṣẹ́ tí ń rọ mọ́tò fún wa ó di dandan ká lọ síbi tí wọ́n ti ń ta mọ́tò kéèyàn tó lọ ra irú mọ́tò yẹn ó gbọ́dọ̀ mọ̀ wípé irú mọ́tò báyìí tá a bá rà á láti ibi báyìí wá síbẹ̀ náà èló ni wọ́n fi ń rà níbẹ̀ èló ni wọ́n fi ń tà tí mo bá rà níbẹ̀ èló ni wọ́n ò fi gbé tí mo bá gbé dé èló ni wọ́n fẹ́ gbà níbodè kò tán síbẹ̀ tèmi náà bá fẹ́ ra èlò lowó tí ń pààrọ̀ sówó ìlú náà tí ń lè fi ra tí ò bá mọ gbogbo léyìí tó bá lọ ra mọ́tò tó bá dé òun lè ra mọ́tò lọ́gọ́rùn-ún mẹ́jọ lọ́n pé pé mọ́tò náà nígbà tí ó bá dé bí ọgọ́rùn-ún mẹ́fà ni ó kù sí ṣe pé wọ́n ẹni bẹ́ẹ̀ pàdánù àpèjúwe dà gẹ́gẹ́ bí ẹni tí ó ń sin lọ́hùn pẹ̀lú àìbéèrè pẹ̀lú àìmọ̀ wípé ó lo ọjọ́ orí ẹ̀ lásán kò ní jèrè ìsin láyé tó bá tó wá di àkìyàmà kò tún ní rí ládàkàgbà wípé àwọn ọlọ́run sọ pé fasalu ala zikiri inkuntum la talamun ẹ bí àwọn olùmọ̀ ẹ má kó ẹnu ẹ má tìjú ẹ̀yin ti yín ẹ ò fẹ́ béèrè ẹ̀ sí lọ́wọ́ ihun tẹ́ fi sìn mí yìí kọ́ ni mo béèrè lọ́wọ́ yín ihun tẹ́ fi sìn mí yìí kọ́ lèmi ọlọ́run bùkátà lọ́dọ̀ yín ihun tí mo bùkátà ẹ ti fi sílẹ̀ sílẹ̀ ayé ẹ béèrè yóò wá jẹ́ àbámọ̀ fún yàn nígbà tó bá dé àkẹ́kọ̀ọ́ ah! ìwọ ọlọ́run ò sì dá mi padà nígbà tí ikú bá dé pé ah ìwọ Ọlọ́run yóò wá dà báwọn kì ìwọ Ọlọ́run ó sì dá mi padà kí n lọ ṣe dáadáa kí n lọ tún tí mi rí ṣe dáadáa padà nílé ayé ṣùgbọ́n gbólóhùn yóò sọ ni kò lè padà lọ mọ́ ìyẹn ló fà tó pé ewu wà fún wa ká máa sin náà pẹ̀lú àìmọ̀ kéèyàn máa sin náà pẹ̀lú àìmọ̀ ọlọ́run sọ́nà àdéhùn kò ní sí ó ní fa'arifuni qabla an ta'budun wa man lam ya'rifni fa kayfa ya'budni ẹ̀mí mi ọlọ́run ọba kẹ́ tó sìn mí ẹni tí ò bá mọ̀ mí báwo ló ṣe sinmi ọlọ́run ọlọ́run sọ lábẹ́ kan pé fa'lam annahu la ilaha illa anta wastaghfir li dhanbik ló mọ ìmọ̀lá àkọ́kọ́ mọ̀ ká tó sin lọ́run ló fà tí Imam al-Bukhari yìí sọ pé babul ilm qabla al-qawl wal amal lérí àyà yìí Imam wa ó bá wá bá ó mú ọgbà ọ̀rọ̀ wá wípé eléyìí ni wípé o gbọ́dọ̀ kọ́kọ́ mọ nǹkan kó o tó sọ̀rọ̀ nípa ẹ̀ kó o tó wá fi ṣiṣẹ́ a ti gbọ́ pé o mọ̀ nípa ẹ̀ ṣe bó sì yẹ kó o béèrè kó lè bá a mọ̀ nípa ẹ̀ nítorí àkùránì tọ́ka wa wípé àwa tá a mọ̀ ó fún wa lókàzí ọ̀n dópé gbogbo ò lè wà lérí ìṣesí kan náà pé ẹ̀yẹ́ bí àwọn ẹni tí ó mọ̀ bẹ́ẹ̀ ni Islam fẹ́ lọ ẹnikẹ́ni tó bá wá ń sin ẹ̀sìn láì béèrè pẹ̀lú àyìnbọ̀ kó mọ̀ pé òun ò ṣẹ̀sìn ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ ṣe tó bá di alkiyama onítọ̀wọ́ padà já sí ibùtí òfò kọ́lọ́ má jẹ́ kí ajá sí òun tí ó fò. ọlọ́run kó bá sẹ́yìn lẹ́sàn-án lè gbogbo àwọn àlàyé tí ẹ ṣe fún wa ní abala tí ẹ̀ ń sọ̀rọ̀ bá ní lẹ́ẹ̀kan ni láwùjọ wa ní ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ ìyá wa tó jẹ́ pé ìwé ni wọ́n kà so àwọn ọmọ wa ṣe ọmọ wa fèsì ẹ̀sìn nípa pé agbárí ọgbọ́n eré kankan òun kà núwèé kan. Ka, fún ẹ báyìí ni ó fi mọ wá tẹ bá ti wá ṣe ìbéèrè nǹkan ibẹ̀ ni ó mọ̀ darí yín sí so ṣé èyí wọn náà a lè kà kún pé ó ti tó bẹ́ẹ̀ fún fatwa. a dúpẹ́ fún ọ̀rọ̀ ẹ mo kí n dòkítọ̀ nínú àwọn ìṣòro tá a ní láwùjọ àwa oní Islam ìkànnì yẹn kí a rò wípé tí a bá ti kàwé àwa ni intellectual ẹni tó kéwú òun ò sí láyé kò mọ nǹkan kan rárá o ẹ jẹ́ ká wò ó ẹni tó kàwé nǹkan ló kà ó ká má ṣe ra wa gbọ́ o ẹni tó kàwé òun náà ka nǹkan ó kò lẹ́ni tí ò mọ kankan kọ ó kò lẹ́ni tí ò mọ kankan kà ẹni bá kéwú kì í ṣe lítírè o abada nítorí pé àràfi alifabẹtíkì ayé eh, alukọ ẹ tí wọn fi kọmpósí èdè Lárúbáwá ó ju ti èdè faransé lọ ó ti èdè anglais lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tẹ béèrè ká tètè lọ bẹ̀ wọ́n máa ń sọ nínú òwe wípé ṣàpò asán asán màrìgò ó yẹ kí kálukú meziri rẹ̀ kó mọ̀ wọn rẹ̀ a kì í mọ̀ wọn ara wa láwùjọ àtàtà wípé a sí lábẹ́ ìjọba Islam ó yẹ ká mọ̀ wípé fatuwa tá fẹ́ ṣe ìbádà ni o ìjọsìn ni fatuwa tá a fẹ́ ṣe ṣe rí téèyàn bá fèsì kan nínú ẹ̀sìn tí ò nímọ̀ nípa ẹ̀ tẹ́sì yẹn ń ṣe déédéé òfin ọlọ́run àti tòfin anábìwá muhammad sallallahu alayhi wa sallam malgré kó ṣe déédéé ẹni tó fèsì yẹn tí ò nímọ̀ nípa ìpálùkù wá ní gẹ́gẹ́gẹ́ ló sọ àtàdísà anábìwá muhammad tó ṣe pé ọgbọ́n erí ló fi sọ huwa aafim ó lẹ́ṣẹ̀ malgré pé ohun tó sọ ni ó sọ baraza ó bá dé ni ó lẹ́ṣẹ̀ nítorí pé kò sọ lérí ìmọ̀ ó sọ lérí àìmọ̀ ni ọ̀rọ̀ ìsìláàmù sì ni kì í ṣọ̀rọ̀ raza àfẹ́ṣeré tẹ́tẹ́ ìlànà Awata tá a kàwé tá a kéwú tá a fẹ́ sọ̀rọ̀ wa di mufti ewu mbẹ́mbẹ́ nítorí kíni kò sí bó ti lè kàwé tó tó gbà kéwú yóò máa kú ọlọ́run ní inna anzalnahu qur'anan arabiyyan àwọn àṣírí kan bẹ́ẹ̀ lóde lárúbáwá kò sẹ́ni tí ò lè kọ́ àfiṣèdè lárúbáwá ṣe fáàrí àwọn àṣírí kan bẹ́ẹ̀ tó ṣe pé inú èdè lárúbáwá lọ́lọ́run gbé pamọ́ sí kò gbé sínú èdè míì kò wá sí bí wọ́n ti lè tu tó lè dàbí àyàfi kó mọ̀ lédè tó torí ẹ̀ sọ̀kalẹ̀ kákàwé fi di mufti o ò lè kàwé fi di mufti láéláé nítorí pé gbogbo tíra kọ́ ni wọ́n tra dì <laughs> síde faransé ìyẹn kọ́kọ́ jẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àdìsá náà bí wàá mọ̀ kọ́ ni wọ́n tra kódà tó bá tra dé wọ́n kàn tiẹ̀ fẹ́ rapprochement ni wọ́n ṣe kì í ṣe pé wọ́n lè ṣàlàyé gbogbo tí mẹ́lá Al-Qur'an tán àfi kó wọnú èdè lárúbá nígbà tó bá tú faransé fún ẹ wọn ní sọ pé àyà ipa àyà kan rẹ mhm. ìwọ wa kan faransé gẹ́gẹ́ bí àpèjúwe àsìkò lọ gẹ́gẹ́ bí àpèjúwe tabawo sọ́ọ̀tù lakọ́ra a padà wípé nígbà tó lóun fẹ́ mú àyà wa nípa ọkọ ṣíṣe àwọn obìnrin ó mú àyà wa wípé àwọn ẹni tí wọ́n kú tí wọ́n fìyàwó sílẹ̀ kí wọ́n ṣoṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àyà nílò kọ́kọ́ wa tábà tó wà ní ìsíwájú sọ́ọ̀tù bákọ́ra náà á tún padà rí wípé ọlọ́run tó wá sọ pé àwọn ẹni tí wọ́n bá kú tí wọ́n bá fìyàwó sílẹ̀ kí àwọn ìyàwó náà yatarabbas bi anfusihinna ọlọ́run ní kọ́ ṣọdún kan ẹ wo nínú súrà kan náà ọlọ́run kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ mataan ilal haul ghaira ikhraj idan báwo ló ṣe fẹ́ mọ àyà tó pa àyà kan rẹ ń bẹ̀ ìwọ kọ́kọ́ rò pé bóyá tóṣù mẹ́rin tó kọ́kọ́ kàn tán bá ní àyà kan pa àyà kan rẹ yóò ní à tóṣù mẹ́rin tó kọ́kọ́ síwájú yẹn òun ló parẹ́ tọ́lọ́dún kan ló kú lẹ̀ we are right tọlọ́dún kan nì ló parẹ́ bó tilẹ̀ òkú ṣe wípé àkọ́kọ́ kan tó lóṣù mẹ́rin ṣíwájú ti ọlọ́dún kan. àwọn kan yẹn pọ̀ nínú al a máa ń pa àwọn kankan ní mujmal ọlọ́run gbé kankan lẹ́yìn kò ní ṣe dèta yẹ ibo ló ti fẹ́ wá dèta yẹ ó dáa gẹ́gẹ́ bí àpèjúwe ọlọ́run ní ká yọ zaka ọlọ́run sọ zaka ti ẹran sínú ẹ̀ kò sọ ti ràkúnmí sínú ẹ̀ ó yé nísìn kò sọ ti àtẹ̀gbọ́n tó koríro pọ́lọ́ sọ sínú àyà mi kò sọ ti ilé tó ṣe wípé ilé ni a fi ń ṣòwò ni kò sọ ti mọ́tò tá a fi ń ṣòwò kò sọ tilẹ̀ tá a rà tá a fi ń ṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibo láti béèrè ìyẹn ló fà tó fi jẹ́ pé èyí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀dọ́ ọmọ kéwu gọ́gù àwọn ọmọ kéwu gọ́gù ló kù lẹ́ni tó bá lè fẹ́ bẹ̀rẹ̀ ọ̀sán náà ń bá ti lọ sínú gọ́gù ìyá túnde náà ìyá pátúnde náà ẹ̀. ewu ń bẹ nínú gọ́gù tí àwa ta kọ́kọ́ ẹ̀sìn mọ̀ pé attention ewu lélẹ́yìí nígbà tó o bá wọnú gọ́gù oní confiance gọ́gù àlọ́kè wọ́n máa gbé májèlé jẹ fún ẹ ó rò pẹ́ sí ló ń gbà tó o sì nímọ̀ wípé ihun tí wọ́n ń sọ yìí ń takò ẹ̀sìn rẹ nígbà tó o bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ níbẹ̀ ni ó máa ṣe fatuwa fáwọn èèyàn ihun tó fi gba ládá ó máa gbẹ̀ṣẹ̀ ìwọ ti kọ́kọ́ dẹ́ṣẹ̀ fúnra rẹ̀ àwọn ẹni tó tó wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn fún táwọn náà ń tẹ̀lé wọ́n tu wọ́n máa tẹ̀lé ohun tí wọ́n ń sọ ni wọ́n rò pé bóyá o límọ̀ nípa ẹ̀ o kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ni wọ́n fi máa ṣiṣẹ́ ìwọ náà máa wá gbà nínú ẹ̀ṣẹ̀ wọn báwo ni nínú gbogbo ọ̀nà nítorí pé ńgbà tọ́lọ́run fẹ́ sọ alukur'ani kalẹ̀ ó sọ kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá rẹ̀ ókè ó ka faransé àwọn iṣẹ́ kan bẹ léde Lárúbáwá tó gbọ́dọ̀ mú mọ́ iṣẹ́ tó bá fẹ́ di àfa tó bá wọnú àwọn ọmọ wa dùlù àwọn yàrá sàn ihun tó ń pè ní sọ́rùfù ihun tó ń pè ní náhù ihun tó ń pè ní bàlágà ó pọ̀ lọ bẹ́ẹ̀ tí o gbọ́dọ̀ ìwọ tó bá fẹ́ jẹ́ mufti gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀ njẹ́ o mọ̀ nípa ẹ̀ tá a bá fẹ́ wọnú tó jẹ́ mọ́ alukur'an alikiraat tafsir ayat ǹjẹ́ ọmọ kankan nípa ẹ̀ tá a bá tó wọnú yẹn òun náà tún jìnnà tó bá tó wá wọnú ihun tá a mà ní mọ̀wádùú sàríyà òun náà tún pọ̀ lọ bẹ́ẹ̀ báwo ló ṣe yẹjú ara ẹ nígbà tó o bá nímọ̀ nípa yìí ká tó àwọn ọ̀nà hadith báwo ló ṣe fẹ́ mọ̀ hadith tó lẹ báwo la ṣe ń mọ̀ báwo la ṣe mọ̀ pé hadith yìí ló pa hadith yìí rẹ hadith eléyìí lẹ hadith eléyìí anábì ò gbogbo àwọn eléwọ̀n ìmọ̀ ni ó lè kà á ṣùgbọ́n wọn ò lè kọ gbogbo ẹ̀tọ́ síbi mi àfìdí lárúbáwá nítorí báyìí ṣẹ̀ríà ìsìlámù ò faramọ́ pé ká sọra wa di olùfẹ́ sí ọ̀rọ̀ a lè bí àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ pé ẹ dákun mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan báyìí àbí wọ́n bí mí ní nǹkan báyìí ẹ fún mi lálàyé ẹ sì fún mi ní èsì lérí ẹ kí n lè ṣàlàyé fún àwọn jàmáà téèyàn bá nírú tààwùnù báyìí tó nírú ìfọwọ́sowọ́pọ̀ báyìí tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ìwé tó sì ní àáfàá tí ó máa tọ́ sọ́nà eléyìí bọ́sí àbọ̀kọ́ wa sọ̀rọ̀ ẹni pé èmi là fà o yòókù tí a bá ti béèrè ẹ wá béèrè o wọ́n fi lárúbáwá kọ́ tiwọn àwọn afàgbẹ́lẹ̀ kọ́ tiwa ní o wọ́n lọ́ọ́ bẹ́ẹ̀ máa kẹ́yìn. kí a tún padà wá fún lẹ́yìn ìṣẹ́jú kan tá a fi ọlọ́ba wa kẹ́yìn nǹkan tó padà wá sí kẹ́ tó máa bá ọ̀ yìí lọ ẹgbẹ́ àti ṣe ń gẹ́gẹ́ bí àlàyé tí ẹ̀ ṣe fún wọn torí pé abala ni wọ́n ṣe pàtàkì jùlọ ní àwùjọ wa òní nísìn afápọ̀ ní gbogbo ọ̀nà àdélékéwù àmọ́ àná àti kàwé ìwé yẹn náà ó ti kájú gbogbo nǹkan ẹ̀sìn kò sì sọ̀rọ̀ tá a lè sọ nípa ẹ̀sìn àlàyé náà ni àwọn àfáà ń ṣe fún wa ń lọ báyìí á tún mọ padà wá lẹ́yìn ìgbà tí a bá sinmi díẹ̀ kí ọlọ́run wa kó dóòjẹ́ nǹkan kan wa. Allahu Akbar. kí gbogbo ẹ̀yin ara lé tí ọlọ́run bá ní kí ẹ máa láǹfààní àti lè mọ òwá báyìí tí a fi ń bọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ fatuwa àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ta lẹni tí a lè gbọ́ àlàyé nì lẹ́nu wọn àwọn ta lá lọ bá láti ṣèbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn tí a ṣèbéèrè nì fún wọn tí wọ́n sì ń bẹnu àwọn ẹni tí ọ̀rọ̀ wọn wúlò ọ̀rọ̀ wọn náà láti dìmú nínú ẹ̀sìn náà ni à ń bá lọ pẹ̀lú àwọn sheikh wa sheikh shakir akiyemi kí ọlọ́run ọba kó bá wa gùn wọ́n lẹ́mìí kó sì ṣàlékún mímọ̀ náà ní tí wọ́n ń ṣe lálàyé fún wa tí a fi lọ sinmi díẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀mọ̀wé ńlá ni wa a ti wá rò wípé ìwé tá a kéènì nìkan ó ti tó fún wa tá a bá ń ka àwọn ìwé àwọn ìwé tí wọ́n ṣe nípa ẹ̀sìn torí pé ìwé ti pọ̀ nísìnyí tí wọ́n ti tú sí faransé fún wa tí wọ́n ti tú kí àwọn tíra pọ̀ tí wọ́n ti tú sí faransé àbí tí wọ́n ti tú sí english so láti bẹ̀ àwa náà ti di afa òní fatuwa wọn pe àlàyé tí wọ́n ń ṣe lọ fún wa nù kí wọ́n tún tẹ̀síwájú káfíńtì. akínyìn dr ọlọ́run kó bá wa kí kó bá wa ṣe àlékún dáadáa yìí gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tí à ń bá lọ a máa ṣe mí lè mọ̀ nígbà tí wọ́n bá ń sọ nípa ọ̀rọ̀ école de jurisprudence islamique ẹ̀rẹ̀ ni tí òun náà ti sọ pé àwọn àbálẹ ti sọ báyìí àwọn mọlẹkì ti ń sọ báyìí hmm. mọlẹkì ti ń ti ìwọ kọ pẹ ni <laughs> àwọn ẹni márùn kí bóyá ìkọlù mẹ́rin ló wà ókè káwá gbé béèrè kan fún ẹgbẹ́ ó dá o ìwọ tó sọ pé ìkọlù báyìí wà ìkọlù báyìí wà ókè àwọn expression kan bẹ táwọn olùmọ̀ máa ń lò nínú àwọn ìkọlù yìí àti tusi faransé ò ní rọrùn lẹkọọ àǹglẹ àfikún kọlẹdẹ làbáwá kọwá bí ẹgbẹ́ ó dá o tá a bá kírun mọ́ gíríbì tá a bá ẹyọ kan àbàbà méjì ẹyọ kan tó kù báwo la fẹ́ ṣe gbà báwo la ṣe fẹ́ ṣe ṣé ẹyọ kan tó kù náà àbí méjì náà ṣafẹ́ kéwú sókè fún méjèèjì tó kù náà àbẹ́yọ̀ kan tó kù náà ṣafẹ́ kéwú sókè pé ìrun tá a bá pẹ̀lú imam ṣé ìrun àkọ́kọ́ ni ó ń jẹ́ fún wa ni àbí ìrun kẹyìn jẹ́ bó ṣe jẹ́ ìrun kẹyìn fún imam wọ́n wá sọ pé àwọn ìkọ́ni náà sọ̀rọ̀ kí ni wọ́n tó fa pírẹ́lù tó fi yá pa ẹnu ìwọ kẹtàmọ́kẹ́ àbálí ti sọ báyìí ó níhun tó fa àdìsí ẹyọ kan ṣo náà ni o tádàbí lo gbólóhùn ẹyọ kan ṣo lẹ́ẹ̀mejì ńbẹ̀ tí gbólóhùn yìí kálukú mú un tó tẹ lọ́rùn tó ṣe pé gbólóhùn yìí tá a bá padà lọ á padà pé anábì ní ìdá òkè mọ̀ ti sọ̀la gẹ́gẹ́ bí àpèjúwe ẹ bá ní mo pẹ́ kó lè bá a yẹ anábì ní ìdá òkè mọ̀ ti sọ̀la tufalata tuha tasaun wàtúwà wàlíkòmù sẹ́kínà fama adraktum fasallu wa ma fatatukum faqdu wa fi riwayati fa atimmu. arábìnrin tó fẹ́ gbé ìrun dúró gẹ́gẹ́ bí àpèjúwe ẹ má lọ sí mọ́sálásí lẹ́yìn tó fẹ́ kí n lẹ́yìn tẹ́ máa sáré girigirigirigiri ẹ lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìfarabalẹ̀ èyí tẹ́ bá bá nínú òun náà ẹ kì í èyí tó bá ti kíkẹ́ tó débẹ̀ anábì ní nínú ẹ̀gbà wa mi anábì ní ẹ jẹ́ kó pé nígbà tí mo bá sálámà ṣé wàá pé gbólóhùn ẹ̀sán àti gbólóhùn ẹ̀jẹ̀ kó pé gbólóhùn ni ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún lọ́dọ̀ àwọn olùmọ̀ ókè báwo ni wọ́n ṣe fẹ́ yanjú ẹ̀. àdìsá nẹ́bí ẹ̀yọ̀ kan ṣoṣo nínú ẹ̀gbà wa kan nẹ́bí ní fáàtì mú ẹ̀ kọ́ńpìlẹ̀tì ẹ̀ nínú ẹ̀gbà wa kan nẹ́bí ní fákúdú ànẹ́bí ní ẹ̀sán. ẹni tó sì fẹ́ tú láwá sí faransé fún ọ̀hún ìyún kò lè rí tú kò lè rí tú ìdí lárúbáwá ló wà padà sí pé fáà ti mú pẹ̀lú fákúdú nǹkan kan náà ni nítorí pé ọlọ́run sọnù àyà mi wípé fa idha qudiyati salatu fantashiru fil ardi tí wọ́n bá ti kírun jímọ̀ gbòṣe ọlọ́run ní kọ́kọ́ plẹ̀tì ẹ̀ bẹ̀ tó bẹ́ẹ̀ pé eh, ọlọ́run ní tó bá ti kírun jímọ̀ gbòṣe kò ní kí wọ́n san. fa idha qudaytum manasikakum tẹ́ ẹ bá ti parí iṣẹ́ hájì ọlọ́run ọba ò sọ yí pé tẹ́ ẹ bá san iṣẹ́ hájì á jẹ́ pé gbólóhùn fáà ti mú yẹn orin ilẹ̀ ju gbólóhùn fakúndò lọ ihun tánàbí fẹ́ sọ nígbà tó fẹ́ sọ yìí pé ẹ̀san nínú èdè yẹn ihun tó gbà lórí pé ẹ̀jẹ̀ kò pé àwọn nǹkan wọ̀nyí ìwọ tó kàwé tó bá mọ̀ ó ti dandan kó sọ àwọn èèyàn nù ìyẹn ló fà á tó fi jẹ́ pé a kì í dọ́mọ lé kéwu gọ́ọ̀gù gẹ́gẹ́ bí mo ṣe sọ a kì í dọ́mọ kéwu ìwé yìí bí tí wọ́n ṣe mí lẹ́wọ̀n pé yóò náà ẹnìkan ṣe wípé òdìtẹ́ kan ṣèwé kan kí ló mọ̀ nípa òdìtẹ́ náà njó kàǹgbà ẹ̀ njó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òdìtẹ́ yìí ó lè jẹ́ ṣíyà ni. ó lè jẹ́ ṣíyà ni. ó lè jẹ́ kinní kan ni. ó lè jẹ́ àìmọye ló ti wáyé nísìn ìwọ ò ní mọ̀ ìwọ wà lọ gbé wọn ó máa wá fún yín fún Islam pé lágbájá lòdì tẹ náà sàvọn kan báyìí ni sàvọn kan báyìí ni tó sì ṣe pé ò lọ mú nǹkan ní ṣùṣẹ. èyí tó tètè wọ́ọ̀sì lọ́dọ̀ wọn ni faransé yẹn mọ̀ gbóná. ẹ wọn ni ṣe ah, faransé gbígbóná lásán lásán àbí faransé tútù. <laughs> ẹ jẹ́ ká mọ̀ wípé tí a bá fẹ́ kẹ́kọ̀ọ́ Islam tá a fẹ́ jèrè ọ̀nà méjì ni nínú ká padà lọ kọ tàbí ká padà máa ráwọn tó kọ ká máa kópere pẹ̀lú wọn ìyẹn ò má jẹ èèyàn kó má tẹ̀lé àfa nítorí pé nínú kíkọ́ nìyẹn náà wà pé ah, àwọn nǹkan báyìí báwo ni àwọn nǹkan báyìí báwo ni irú èmi ní ìsìnwọ̀n ṣe kí wọ́n sọ̀rọ̀ faransé kí n sọ nítorí wípé kí ni mi kẹ́kọ̀ọ́ faransé tẹ́mi náà tọ́ bá ní kí wọ́n sọ nǹkan ìtúbẹ̀rẹ̀ lọ́wọ́ ní faransé ni kódà táwọn kan bá débò mí gbà mí àwọn tó jẹ́ dòtò àti mọ̀ pé orúkọ báyìí àwa rí lárúbá báwo lẹ́yìn máa ń pè ọ̀mún nísìn òrùn náà ti ní lárúbá wá ń pé orúkọ wo lẹ́ ń pè nǹkan yìí ká lè bá a sọ fáwọn èèyàn kó ba lè yé wọn bí ti máa ń rí ni a máa ń kúnra wa ni àmọ́ ká wá sọra débi náà wọn bá wí táwọn náà kà yìí. àti kùránì ta sáwọ́ kiri lè kéwú ó yẹ ká fi kún ká di àfa ó yẹ ká lè bẹ̀rù ọlọ́run ká mọ̀ pé ìjọsìn ni nǹkan yìí àwọn kan la fẹ́ sọ fún wọn wọ́n fẹ́ fi sin lọ́hùn ni o nínú kí agbalada látara wọn àbí ká dá ẹ̀ṣẹ̀ látara wọn àwa náà sì mọ̀ pé ládá kò dà gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ kọ́lọ́n má ṣe wá ní ẹrù ẹlẹ́ṣẹ̀ ká padà kí á tún ọ̀rọ̀ ara wa tó kọ́lọ́n jẹ́ kí ayé wa ti àkìyàmọ̀ kó dáa fún wa. ọlọ́pàá wa mi san ẹlẹ́sẹ̀ fún gbogbo àlàyé tí ẹ jẹ́ kí àwọn ará ilé kí wọ́n máa dámọ̀ kí wọ́n sì máa máa yàtọ̀ wípé níta pè ní fatuwa kì í ṣe níta kọlù níbi lérí pé èmi náà ọ̀mọ̀wé ni mí ọ̀jọ̀gbọ́n ni mí ọ̀jọ̀gbọ́n kọ́lọ̀ wọn fatuwa ò mímọ̀ nípa ìsinmi sheikh wa ìgbà wo là ń pè fatuwa ni pé fatuwa eléyìí ó péye tí ó já sí wípé àwọn àkàntàánú láti rí inú ọ̀rọ̀ tá a fi sọ wípé a fatuwa tí lágbájá yìí ṣe ó ṣe é gbà wọlé. ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín ṣe rí kíyá tó lè pe fatuwa ní fatuwa tó múnádóko alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ rí pé nígbà tí fatuwa yìí wáyé a rí tọ́ka sí nínú alukur'an. No tàbí bẹ́ẹ̀ kọ́ a rí ìtọ́ka sí láti ọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam tàbí bẹ́ẹ̀ kọ́ a rí ìjìmọ̀hún ìfẹnukò gbogbo àwọn àlùfáà ẹ̀sìn wípé eléyìí òun ni ohun tí ẹnu kò lérí ẹ̀ ní àkókò báyìí báyìí báyìí báyìí fatuwa allah yóò hali falkiyasu jali ìyẹn ni wípé ihun tá a fi ń wọn kan kò gbọdọ̀ yàtọ̀ sí nítorí pé ìdí ọ̀rọ̀ ẹ lè má wá direct natural Quran kó ṣe pé wọn ó kọ̀ǹparí ẹ̀ síra pé ṣe bẹ́ẹ̀ rí kó jọra wọn nítorí pé nǹkan báyìí jọ ń ṣe lánàá gẹ́gẹ́ bí àpèjúwe kò sí bí àlàyé nàbì. tá a bá fẹ́ ṣe fatuwa nípa ọ̀rọ̀ bí àlẹ́ ni tí wọ́n bá wá bí àfa pé kíni ó ní ah, haramu ni kí ni mo tó fà nítorí wípé ìmọ̀ apá ni ìmọ̀ ń bo làákàyè gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìhun tó fi ń ṣe láyé ànábì ti ń pa wọ́n làákàyè kì í ṣe ohun tó fi ń ṣe láyé títí wa kí ni ohun tó jọ pawọ́pọ̀ òun náà ni pé ìbò làákàyè ìmáhùn kéèyàn máa súlé níbẹ̀ ni a ṣe kìyàsù nìyẹn fatuwa ò gbọdọ̀ yapa sí kìyàsù tí ó bọ kìyàsù délé tó bá ìsìláàmù mu fatuwa a sì gbọdọ̀ rí aṣíwájú fún nínú ẹ̀sìn ah, àwọn alágbájá ló ti ṣe fatuwa báyìí àyàfi tó bá jẹ́ wípé ìdájọ́ tuntun tí a pe àwọn ọmọ wípé ẹ jókòó níwàá má pèjúwe kan wà ẹ̀rí pé lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí bank tí wọ́n kó owó sí gbogbo aná láti mọ̀ wípé ká gba èrè lórí owó èèwọ̀ ni ó wá di wípé àwa mùsùlùmí ń kówó sí bank nítorí pé tá a bá kówó sí lédi sí o lè ní ó wá gba wọn ó gbẹ̀mí èèyàn wọn ó tún kó dúkìá èèyàn lọ Islam sì ká dáàbò bo dúkìá wa àti ẹ̀mí wa níbẹ̀ yẹn ìlà lórí mu wa tá a kówó sí bank àwa fowópamọ́ sílé ìfowópamọ́ afẹ́ wa gbà á èrè wa tó wá wà níbẹ̀ báwo la ṣe rè náà sí hmm. lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé rìbá lè rè yìí ẹ̀rí pé rúlé yóò wáyé láyé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn afa àgbáyé wọn ni ẹ wá ẹ máa bọ̀ wá ẹ wá sọ sí i ẹ jẹ́ ká rí ìdájọ́ kan fáwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ yìí àwọn afa àgbáyé sì gbé wọ́n tó owó yòó èèwọ̀ ni o Islam ò fẹ́ ká jẹ rìbá tá a bá ní ká fowó yìí sílẹ̀ fáwọn tí kì í ṣe mùsùlùmí wọn ó tún máa lò ó fi gbógun tàwa mùsùlùmí wọn máa bayé jẹ́ ǹjẹ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ibi tá a dúró sí ni pé ẹja gba owó náà káwa náwó ká má fowó yẹn gbọ́ bùkátà ara wa ká náwó yẹn sójú ọ̀nà tọ́lọ́hún láì nírètí ládàá tó bá wá dà kìyàmọ̀ ọlọ́run lè fún wa ní ládàá tó bá sì dà kìyàmọ̀ ọlọ́run lè má fún àbáwò ní jẹ rìbá a sì ní kún wọn lọ́wọ́ kọ́ fowó yẹn kọ́ ti fi máa gbógun ti Islam kọ́ fi máa bà ìlú jẹ́ ṣẹ́ẹ̀rì bí ti máa wà dẹ̀tí tí fatuwa bá fẹ́ wá a gbọ́dọ̀ rí wípé ń ṣe déédéé tọ́lọ́hún ń ṣe déédéé ti anábìwá Muhammad sallallahu alayhi wa sallam yìí sì ń ṣe déédéé ìjìmáwá àwọn mùsùlùmí kò sì yapa sí ta mọ̀ ní alqiyas níbẹ̀ ni irú fatuwa bẹ́ẹ̀ tá a bá sọ ó bá mu. nǹkan kan wá bẹ́ẹ̀ ń bi fatuwa òun náà ni wípé bẹ́ẹ̀ yóò bá ṣe fatuwa kó ṣe wá dùn bí àfikì ìlú èyí ló fà tó fi jẹ́ pé ìmáàmù ṣáfìyìn bóyá bẹ́ẹ̀ lè wá débẹ̀ ẹ rí i pé mọ́tẹ́ àbí tó lò nígbà tó wà ní ṣáà ọmọlẹ́kẹ́ ìmáàmù Málíkì ni o nígbà tó dé ìlú masa fatuwa mi ló lò níbẹ̀ nítorí pé nígbà míì tatagayyara al-ahkam bitagayyuri zaman nígbà míì ìdájọ́ a máa yí padà nítorí àwọn kankan tó yí padà lásìkò yẹn ń mú àpèjúwe yẹn wá gẹ́gẹ́ bí àpèjúwe Ànábì sọ yìí pé ẹni tí ń dara tó bá daran jẹ wọnú oko olóko lọ́sàn-án gbogbo tí ẹran náà bá bàjẹ́ olóko kò ní gbowó àmọ́ tó bá jẹ́ pé òru ló dẹran wọ ló da màálù àbẹ́ran ló da wọnú oko olóko ẹni tó lẹ́ran pẹ̀lú màálù yẹn ni ó sàn ó nítorí pé kí ló dé tànà bí sọ bẹ́ẹ̀ òru olóko ò ní sí lóko yóò ti lọ lé lọ sùn àmọ́ ó gbọ́dọ̀ wà lóko kò gbọ́dọ̀ lájú kalẹ̀ kí nǹkan bàjẹ́ yóò lé àwọn ẹran náà tó bá wá di pé lásìkò yìí àwọn àgbẹ̀ ń ṣiṣẹ́ lálẹ́ ọ̀sán ni wọ́n fi ń sùn níbẹ̀ yẹn ìdájọ́ yẹn a gbọ́dọ̀ yí padà pé bẹ́ẹ̀rán bá wọnú oko lọ́sàn-án tí wọ́n fi ń sùn ẹlẹ́ran ni ó sanwó onímàálù ni ó sanwó àmọ́ tó bá wọnú oko lálẹ́ ẹlẹ́ran ò ní sanwó àgbẹ̀ tí ń ṣiṣẹ́ lóko lálẹ́ ni ó faramọ́ tí ń wòran tí ẹran fi jẹ àwọn kẹ ara. tí o bá sí mi nígbà tí wọn bá kó sóko ẹ ẹ yóò mọ bí ó ti yẹ jẹ ìdá nígbà míì ó yẹ kó yé wa pé àwọn nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ lásìkò ó lè fatuwa pé a gbọ́ pé wọ́n ṣe fatuwa báyìí nígbà báyìí fatuwa náà tún yẹ báyìí nígbà báyìí tí máa wáyé bẹ́ẹ̀ ní ìgbà míì àmọ́ kò ní jẹ́ pé fatuwa yẹn kò ní jẹ́ pé ìṣèhádù ni wọ́n fi dànù àbí wọ́n fi da ìjìmọ́ ah, àwọn àbí wọ́n fi ó lè jẹ́ ìṣẹ́ àbí wọ́n fi da ìjìmọ́ hùn ihun tí mùsùlùmí bá ti fẹ́nu kò fatiwa ò lè da alikitaabu wa sunna kò lè dànù bẹ́ẹ̀ náà ni fatiwa kò lè dá ohun tí a bá pè ní àlèjìmọ́hù kò lè dánù bẹ́ẹ̀ náà ni fatiwa ò lè dá ìṣíádù nù yóò ṣe ìṣíádù eléyìí yóò tún ṣe ìṣíádù míì ni kálukú fara mọ́ ohun tí a bá pè ní ìgbìyànjú ni wallahu ta'ala a'la wa a'lam. ọlọ́kùnrin àṣà ilé sá. ìgbà wo ni àwọn àṣọ pé fatiwa eléyìí kò dáa fatiwa ìjù fatiwa wọn kò bá kò bófin ìsìlámù. náà a máa sọ pé fatiwa yìí ò nígbà tó bá ṣe pé ńgbà tá a wo fatuwa yuqaddam al-aqla ala an-naqli ó gbé filosofi ọpọlọ ó gbé síwájú al-Qur'an wa sunnah àbí bẹ́ẹ̀ kọ́ fatuwa tó fẹ́ ṣe fún wa ó yapa ọ̀rọ̀ ọlọ́run ó yapa ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó yapa ohun tá a mọ̀ ní àlè ìjìmọ́hùn ihun tí gbogbo umma fẹnu kò ló lérí nítorí àdàbí wa muhammad sallallahu alayhi wa sallam la yajtami ummati ala al-khata àwọn ìjọ mi ò ní fẹnu kò sérí àṣìṣe àbí bẹ́ẹ̀ kan tá a ti mọ̀ ní kìyàs kéèyàn wá dé ìkóni náà ọlọ́wọ́ dárúkọ jí sínú wọ́n ti ń gbèsè lálùkùránì ẹ lè mú tí bó wù yín rárá rárá ó yapa níbẹ̀ ni tírú àwọn fájúwá tó yapa sí ohun tó wá ní alukur'an tó yapa sí ohun tó wá ní hadisi anabi wa Muhammad tó yapa sí ohun tí àwọn mùsùlùmí ti fẹnu kò lólórí láti ìṣíwájú tó yapa sí alkiyas ẹni ní sìn níbẹ̀ ni irú fatuwa yìí á mú ajulu ògiri yẹn ló fà á ẹ̀rí pa àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kí wọ́n tó kó láyé gbogbo fatuwa tó ń ṣe wọ́n sọ àsọsílẹ̀ Abu Hanifa sọ fún wa wípé idha sahal hadith fa tẹ́ ẹ bá rí pé mo ṣe fatuwa kan tẹ́ wá rí pàdísì kan wà authentic ẹ fi fatuwa mi sílẹ̀ o àdísì yẹn ni kẹ́ lọ mú o mọ́sí àbí tèmi Abu Hanifa náà nìyẹn o An-Nu'man bin Sabit radiyallahu anhu nígbà tí Imam Malik fẹ́ wa ó ní kullun yukhadhu min qawlihi wa yuraddu illa qawlu sahibi hadha al-qabr ó ń bẹ mọ́sáàsì ànábì ńgbà náà ó ń bẹ bí sàárè ànábì wàmọ́ ó ní gbogbo èèyàn láti gba ọ̀rọ̀ ẹ̀ wọlé gbogbo èèyàn la sì lè da ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ àfa lágbájá kọ́ ló délé yìí ọ̀rọ̀ bàbá lágbájá kọ́ ọ̀rọ̀ ṣéwù lágbájá kọ́ kì í ṣọ̀rọ̀ ṣéwù bombaz kì í ṣọ̀rọ̀ ṣéwù mùsùlùmí kì í ṣọ̀rọ̀ ṣéwù àlàlùbárí ìwù tó wà nílẹ̀ ni pé Imam Malik ní àlọ́rọ̀ ẹnikẹ́ni lẹ lè gbà wọlé ọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ lè dànù àmọ́rọ̀ ẹni tí mo náwó sí sàárẹ̀ yìí òun náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ lè dọ̀rọ̀ ẹnu nítorí pé Ọlọ́run ti jẹ́rìí látòkè sánmà kejì pé wa ma yantiqu anil hawa kò ní sọ̀rọ̀ ìfẹ́ nu àwọn ìmáàmù jẹ́ ká mọ̀ pé ẹ̀dá làwọn nígbà tó dérí ìmáàmù Ṣáfi'í ìmáàmù Ṣáfi'í sọ pé idha ra'aytum qawli yukhalifu qawla rasulillahi fadrib bi qawli humr al-a'id wa khudh bi qawli rasulillahi sallallahu alaihi wasallam ìmáàmù Ṣáfi'í ní tẹ́ bá rí bí ọ̀rọ̀ mi ó yapa sí ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ mọ́rọ̀ èmi Ṣáfi'í ẹ dúró kiri ọ̀rọ̀ anábìwá Muhammad kẹ́ mú tẹ́ rí fatuwa tó ń bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ohun tí imaamu ahmadu sọ ó ní la tuqallidni wala tuqallid malikan wala nakha'i wala awza'i fakhudhu bil ahkami min haythu akhadhu ó ní má kọ́pì mi o <laughs> má kọ́pì mi eh, eh, èmi imaamu eh, ahmadu nítorí pé mo lè sì sọ má kọ́pì imaamu maliki o bó ṣe jẹ́ imaamu daru hijira tó tó ṣe pé òun ló kọ́kọ́ kó tíra jọ tí a mọ̀ ní al-Muwatta ó ní má sì ti kọ́pì ìmáàmù ìmáàmù Nakhai ìmáàmù Al-Awzai má kọ́pì òun náà o ibi tó ń ti lọ mú dájọ́ ibẹ̀ ní kó ra jọlọ mú dájọ́ tiẹ̀ òun náà ní Al-Qur'an àti àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí pé Al-Qur'an yóò máa wúlò fún àsìkò tiwọn àtàsìkò tiwa àtàsìkò àwọn tí ń bọ̀ ihun táwọn rí lásìkò tiwọn wọn máa mú Al-Qur'an àtàdìsí wọn fi dájọ́ ihun táwọn náà mú lásìkò titiwa ń bí àárín al amúnú àdìsá nàbí wa Muhammad á fi dájọ́ ìyẹn náà wà nù tí máa ń jẹ́ kí ìdájọ́ kó yí padà ń gbà mí. irú gbogbo àwọn àpárẹ̀ ìtawà nínú ìsìn kò sí láyé wọn tẹlifóònù kò sí láyé wọn mọ́tò kò sí láyé wọn ọkọ̀ ojú omi kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ìbáka làwọn ń gun gbà náà irú náà ẹ̀lẹ́tíríkì báyìí kò sí lọ́dọ̀ wọn gbà náà tẹlifíṣọ̀n kò sí gbà náà ayé tó wájà lúra wọn yìí kò ama àwọn àdìsí ànábì wa Muhammad sallam àwa ló máa mú dájọ́ ńbẹ̀ a fi máa ṣe fatiwa ìmú tó bá ti wáyà pa sí gbogbo ohun tá a bí èèyàn bá gbé wa ní fatiwa àwọn tó lọ́lá jù wá lọ ní àwọn ìmáàmù wọn ní ká dọ̀rọ̀ tàwọn irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ a nílò a dànù kí ọlọ́run kò kú. Ah, aláhi ọlọ́run kò kó bá wa pín kó ṣàlékún mímọ̀ náà aláhùn aláà ti tóbi ọlọ́run mo rò pé lábala tí ẹ ń ṣàlàyé lọ ẹ nísìn náà ni a tún dúró sí díẹ̀ ní wípé gbogbo ẹni tí ò bá ṣe fatiwa ó ń láti wo ìlú ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ìlú ibi tí wọ́n ti ṣèbéèrè nì fún un tí ó fi lè já sí wípé èsì tí ó bá fún kó fi ṣe déédéé mọ́ ẹni tí ń lọ ní ìlú ni gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní fíkòlù wákà ǹjẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ń ṣe fatuwa ǹjẹ́ wọ́n ní àgbọ́yé àwùjọ wọn sí fatuwa wọn tí wọ́n ń ṣe kí lẹ rí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣèbéèrè tí wọ́n wà á lọ sọ fún wa wípé afàlágbọ́já nílùú báyìí ó ti ṣe fatiwa báyìí tá a sì wá gbé fatiwa nì táwa gbé jù sílé wa lérí ní ìlú ibi tí a wà tá a sọ pé ìgbà tí wọ́n ti sọ níbi tí wọ́n ti sọ lọ́hùn yẹn bẹ́ẹ̀ náà ló láti jẹ́ níbi kí ni àkíyèsí tẹ̀. alihamudulilayi ọlọ́run bá wa kì í adúpẹ́ fọlọ́ wípé tílu wa bá tiẹ̀ jẹ́lu kan tí ó rẹ̀yìn tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn gbẹ̀nú òtún sínú ìlú tí ọdún lè fọwọ́rọ́ sẹ́yìn mọ́ o nítorí pé kò sí ohun tó wà ní àwọn ìlú gbòmí ìtọ́lọ́run ò ti ṣe fáwa náà tá a bá ń wá kí lugata arabia wà ní yunifásitì àti ní tó bá jẹ́ pé yunifásitì privé náà là ń fẹ́ ó ti wà gẹ́gẹ́ bó ṣe wà nílùú bòmíì kí là ní dúpẹ́ fún tó bẹ́ẹ̀ pé káwọn èèyàn kéwú kọ́ kàwé ni alihamudulilayi àti láwọn tó kéwú tí wọ́n kàwé gidi bẹ́ẹ̀ náà náà kéwú gidi irú èmi sì mi kàwé gidi ó yẹ kí n mọ ara tèmi tó bá sọ pé àwọn ta ló kéwú gidi yóò pè é dazavik lèmi wà nù wọn wọn kà tẹ́ ń pè mí láfa èmi náà mọ̀ pé náà mọ̀ kéwú ni mo wà náà ẹ rí. nínú ọ̀wọ̀ náà ni ìtẹríba náà ni gbogbo ìlú náà wà lọ́wọ́ kó ṣàlékún. ṣe rí fíkì olùwàkẹ́ wọ́n ní láyà bágìlì alimi àyùftì àbí mọ́tà àbí rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún olùmọ̀ kó ṣe fatiwa mọ́sí àbí ẹlòmíì ìyẹn ni pé olùmọ̀ nínú àwọn sálàf tí ká gan ṣe Imam Ahmad ó ní kò lẹ́tọ̀ọ́ fún fàkíì kí ó ṣe fatuwa láì jẹ́ pé ó ṣe dìrasa ó ṣe ó etudie environment tó wà bí kì í bá ṣe bẹ́ẹ̀ yóò gbọmọ bà fọ́ṣù téèyàn bá sì gbọmọ bà fọ́ṣù ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbá dé ọba fẹ́rù ni ó fẹ́ payé run ni <laughs> ìdán ọlọ́run ti fi àwọn olùmọ̀kọ́ wa ó ti fi kọ́ wa láwùjọ wa tá a bùkátà nǹkan púpọ̀ lókèrè mọ́ yóò padà yé pé tó bá yá wọn bọ̀ wá sí áfíríkà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wallahi téèyàn bá jáde sùtú àwọn sahel tá a wà yìí sùtú tó jẹ máa fi jẹ lùwẹsì ọlọsàánù wa púpọ̀ tí a kì í ṣe ìrànlọ́wọ́ bá wa wallahi Ọlọ́run fún wa ní àwọn èèyàn tó ṣe pé tíjà bá wà olùmọ̀ ni wọn nínú gbogbo ọ̀nà kò sínú fìlí ẹ̀ tó ń wá wọn tó ní bá wọn pé ọkùnrin ni wọn tíjà wà ká sọ tíjà bá bí ìjà ọba tún sí ká tún sọ ihun tọ́lọ́run bá fún wa náà ní ká dúpẹ́ lélẹ́rí ọlọ́run fáwọn èèyàn lẹ́bùn púpọ̀ kọ́lọ́run má gbẹ̀bùn náà lára wọn kọ́lọ́run má sì tètè pa wọn fún wa nítorí pé àwa tá a kẹ́kọ̀ọ́ lọ́rọ́ a lè mọ iye bẹ́ẹ̀ làwọn yẹn wá ń jáde lọ sóríire lálátọ́ lọ rẹpírẹsẹ̀ntì wa tí wọ́n sì rọrọ̀ sọ dídí mọ̀ yìí kọ́lọ́run má sọ̀rọ̀ wọn nígbà tí fẹ́ kó jájà àǹfààní lára wọn ti pẹ́pẹ́pẹ́pẹ́ kò lẹ́tọ̀ọ́ ká lọ mú fatuwa gbogbo mi máa fẹ́ fi ṣe fatuwa láwùjọ wa èyí ló bá tó pé ìmáàmù ṣáfì gẹ́gbọ́n sọ ìmáàmù eh, Malik ẹ̀rí pé nígbà tó wà ní Madina nínú àwọn ohun tó fi dájọ́ ní Madina ó ní amadu ahlul Madina kí làwọn ará Madina ń ṣe tí mo bá wọn lérí ẹ̀ níwọ̀n tí mi rí alukur'an tí mi rí hadith ń fi dájọ́ fún yín. ìmáàmù ṣáfì nínú títí ẹ̀ náà ni pé mọ̀sọ́ọ́lì mursala ẹ̀ńtẹ̀rẹ́ píblíkì inú òun mú yẹn ó fi dájọ́ nígbà tí ò rí alukoran tí ò rí àdìsá náà wà wọn ìwọ tó kàwé tó kọ lólẹ báwo ló ṣe dájọ́ lé ní. ẹlẹ́ẹ̀kejì ìwọ tí o kì í ṣolùmọ̀ báwo ló ṣe mele yìí ẹni tó kẹ́kọ̀ọ́ ló lè mele yìí gẹ́gẹ́ bí àpèjú nu tá ń pè ní mọ̀sọ́lì òun mùsàlà ǹjẹ́ ó dá ká máa bá nǹkan ọ̀rọ̀ jẹ́ kó dáa ó dáa títí tíjọba fẹ́ ṣe ní ìsìn tíjọba bẹ̀rẹ̀ sí wọlé tó bẹ̀rẹ̀ sí ní wọlé ṣé ìjọba gbowó jẹ àbí ògbowó jẹ lọ́dọ̀ tí ó lò gbowó jẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n masilatu laama mọ̀kọ́dàmà la masilatu laasọ òun náà pè ní masọ́lì olùmọ̀sálà pẹ̀sọ̀nẹ́lì nílé onítọ̀hún àmọ́ ohun tí wọ́n fẹ́ torí ẹ̀ balẹ̀ ẹ̀ jẹ́ ẹ̀ntẹ̀rẹ̀ bíbélì ni ṣẹ̀rẹ́ islam sọ fẹ́ pé ohun tí ìjọba ṣe ni ó tọ́ ó tọ̀nà. ìlà fíkìrù wákìn olùmọ̀ tí ò sí nínú àwùjọ tiwa ń bí kò lè ṣe fátiwá kó bá fátiwá àwùjọ wa mu ìlà fi umuru tafifa àyàfà àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tó jọ pa gbogbo wa pọ̀ ẹni tí ò mọ̀ nípa àṣà àti ìṣe yorùbá kò lè dá kò lè ṣe fatuwa ẹ̀ o <laughs> bẹ́ẹ̀ náà haúsá ó dàbí káwúsá fẹ́ ṣe fatuwa láàrin yorùbá àbí kí yorùbá sọ pé òun ṣe tán àti lọ sáàrin haúsá lọ ṣe fatuwa kò lè rí nǹkan kan ní àṣà àti ìṣe wọn kò yé àṣà àti ìṣe yorùbá a máa wá kọ́ra a máa fi pé ó èwo ló bá alukur'ani mu èwo ló dé bá àdìsí mu báwo láti ṣe gbà báwo láti gbé dájọ́ yìí gbà bá a ti ṣe nìyẹn ǹjẹ́ tí o bá fẹ́ jẹ́ olùmọ̀ fatiwa á gbà lọ́dọ̀ àwọn olùmọ̀ àwùjọ wa tí wọ́n lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀ ni a kì í gbà láti dàgbé rárá láfatiwa tí lágbájá sọ eré náà la fẹ́ dúró sí kó mọ ohun tí ń ṣẹlẹ̀ láwùjọ wa kó mọ àṣà àti ṣe títí ẹ̀ òun náà ló mọ̀ wọ́n lọ́wọ́ sọ pé wàlàwàlà anáfàràmì kulli firqatin minhum ta'ifatun liyatafaqahu fid-din waliyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun ọlọ́run ní tí kì bá ṣe kí àwọn kan àwọn apá kan nínú àwọn ìjọ kan tí wọ́n lọ láti lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kí wọ́n sì wá padà wá bá àwọn èèyàn wọn tó àwọn èèyàn ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ti lajú ó ti lajú láyé ẹjọ́ sì kò sí tíra gbàtọ́ bí àwa wà lálàáfi kéwú nígbà tó yá alukóra nínú àpótí náà máa ń gbèsè àmọ́ alukóra ni ti wà ní ìsìn ti ní kó lu jára àwọn èèyàn ti lọ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká ká má sọ̀rọ̀ àdọ́mọ kéwu gọ́gù ká má sọ̀rọ̀ àdúgbò kò sáfà kankan bẹ́ẹ̀ náà ta lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àfi níbi báyìí à ń kóra wa ní fàdánù ni ẹni tí ò bá sí nínú àwùjọ yìí kò lè dájú àwùjọ yìí kí ọlọ́run bá kí okun wa. Ah, wàláhi sheikh ẹ bá a mọ sọ ká tó wá sọ pé ká tún dọ̀rọ̀ yìí dúró kò wá bẹ́ẹ̀ àmọ́ la wí pé àsìkò náà ni gbogbo ètò wa ní láyè náà ló fà láfi bẹ́ẹ̀ ètò tòní dúró ní ibi tí a bá dé yìí a sì tuntun máa padà wá lérí abala kejì fún àlàyé nípa bó la ṣe fẹ́ mọ ẹ̀sìn wa gbogbo àwọn tí ó yàn jẹ mọ́ ìbéèrè ẹ̀sìn àwọn ìsìnwó olójésì tó kún rẹ́gí ta láti dìmú tí àwọn àfáà bá sọ fún wa àwọn àfáà wo ló wá jẹ́ sí pé àwọn láàlọ́ ṣèbéèrè nì lọ́dọ̀ wọn mo abala kejì tí èmi àti yín tí a tuntun gba àwọn ṣéèkù wa lálejò rẹ̀ kí ẹ máa bá wa ká lọ tí a bá ti gbé ètò kejì jáde kí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lú wa kọ́lọ́run kó ṣàlékún mímọ̀ àwọn ṣèkò wa ǹjẹ́ ẹ bá wa sálámọ̀ sí àwọn aráalé kí a tún. tó a kí gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa ọlọ́run má jẹ́ kí ẹ ṣì wá gbọ́ àwa náà ọlọ́run má jẹ́ kí a ṣì sọ gbogbo èyí tí a gbọ́ yìí náà ọlọ́run kò fi sínú òṣùwọ̀n ṣe wa èyí tí a bá ṣiṣẹ́ inú ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ọlọ́run kò ṣe àmójúkò fún wa a kí yín dókítà lẹ́ẹ̀kan sí ọlọ́run kò bá wa kí yín fún àǹfààní tí ẹ fún wa láti lè fún àwọn ọmọ ìyá wa nímọ̀ràn ní ohun tó jẹ mọ́ àlámọ̀rí ẹ̀sìn táwa ṣe láyé àsìkò kí àwọn tó jólùbọ̀wọ́ ètò yìí ọlọ́run má tẹ̀ wọ́n má ti wọn má bọ́lá wọn jẹ́ bọ́lá ti tóbi ọlọ́run àti àjùlọ rẹ̀ títí fi dìgbà míì tí a máa pàdé kí ọlọ́run bá wa ṣe àlékún dáadáa yìí.